هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àdúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún anabiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run ọba rán kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé àìléyìn ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó máa ń dé sí etí ìgbọ̀nyín ní gbogbo àárọ̀ ọjọ́ jimajima báyìí tí a máa ń pàdé àwọn àfáà àgbà fadilatu sheikh suleiman muhammadul awwal àmúbíẹ̀yá hafidhahumullahu wa ra'ahum kọlọ̀n kó jọ kó jẹ́ kí á rí àwọn afáwa pẹ́ dáadáa lórí dáadáa. àwọn afáwa wọn sí ní ìtòsí báyìí so torí wípé iṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nu Ramadan òun náà ni a wà yìí so wọ́n máa ń bízì púpọ̀ nínú àwẹ̀ báyìí òun náà ni ó fà á tí a fi rí wọn lónìí bí idhnillahi ta'ala tó bá di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run a máa pàdé wọn lórí ètò yìí ṣùgbọ́n wọ́n ní àwa tí a jẹ́ ọmọ kéwú pé ká wí gbólóǹkà àbí méjì fún àwa tí a jẹ́ ọmọ ìyá àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ ìgbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa inú Ramadan tí a wà yìí àbí ọlọ́run kí eléyìí kọ́mọ́ jẹ́ àgbàmọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa àní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé inú àwẹ̀ òun náà la wà so àwọn tí a máa ṣàlàyé ó gbọ́dọ̀ máa ní báṣe pẹ̀lú àwẹ̀ wa tá à ń gbà àtorí pé kò sí àǹfààní níbi ìsúnmọ́ Ọlọ́run ọba téèyàn ṣe téèyàn wá ṣe bọ́lọ́run ṣe ní kéèyàn ó ṣe kò sí àǹfààní níbi àìjọsìn téèyàn ń ṣe fún Allah subhanahu wa ta'ala tó wá jẹ́ wípé ó lọ forí gbà nǹkan kan tí òfin ní jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìyẹn náà ló fà á tó fi jẹ́ wípé a ṣàlàyé fúnra wa nípa àwọn adab adabu siyam àwọn ẹ̀kọ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ gbígba àwẹ̀ Ramadan alákọ̀ọ́kọ́ òun náà ni wípé nínú àwọn adab nínú àwọn ẹ̀kọ́ èyí ẹ̀kọ́ yáàyì èyí tí wọ́n fẹ́ kí a mójútó nínú àwẹ̀ tá a wà yìí òun náà ni ijtinab amma yahbitu thawaba sawm ká sí gbogbo tó lè ba ẹ̀san àwẹ̀ wa tó lè bàá jẹ́ so minal ma'asi al-zahirati wal-batina bóyá nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìwà tọ́lọ́wọ́n bá ní àgbọ̀dọ̀ débẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tó fojú hàn ni àbí tí ò fojú hàn bẹ́ẹ̀ so mùsùlùmí tó ń gbàwẹ̀ fọlọ́run láwọn àsìkò yìí yóò jìnà sí gbogbo àwọn ọ̀wà rándanrandan àwọn ọ̀rọ̀ tí ò dáa mùsùlùmí ó jìnà sí kí àwẹ̀ rẹ̀ kó lè bàa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fayajibu ala al-muslim ọ̀ràn èèyàn ló wá jẹ́ fún mùsùlùmí nígbà náà nípa wípé kó gbìyànjú láti rí pé gbogbo àwọn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kóun má débẹ̀ kódà kó tó di pé ààwẹ̀ dé yóò jìnà sí nínú Ramadan yìí ó tún wá wà ákàd wọ́n tún wá kan pamọ́ ọlọ́run ní a mutí ó ní a ṣe zìnà ó ní a máa ó ní a wíwìkúwì ká máa sọ ohun tí ò da ká máa máa jà gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ti pa wá ó ti kọ́ fún wa tẹ́lẹ̀ nínú ààwẹ̀ a tún wá jìnà sí sábà hadith tí ìmáàmù abu dahud àti ìmáàmù wa nasaayi tán gbà wá nígbà tí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ wípé man lam yada'a qawla zur wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tí ò bá gbé ìmọ̀ sọ̀rọ̀ tí ò da tí ò gbé jù sílẹ̀ wàlàámẹ́lá bíhì àbí ìmọ̀ wu ìwà tí ò da kò gbé jù sílẹ̀ nínú àwẹ̀ falaysa lillahi hajatun min an yada'a fi an yada'a ta'amahu wa sharabahu ọlọ́run ò ní àìjẹ rẹ̀ àìmú rẹ̀ pé ó yẹ kó jọ ọlọ́run ọba lójú rárá o ọlọ́run ní nǹkan kan tí ó fi ṣe ìyẹn ni pé yóò ó ti ó ti ó ti ẹ̀san àwẹ̀ rẹ̀ ó ti mú pọ́npọ́ fúnra ara rẹ̀ ó ti lù mọ̀ so ló fi jẹ́ wípé mùsùlùmí tó ń gba àwẹ̀ fọlọ́n yóò gbìyànjú láti jìnnà sí gbogbo àwọn ọ̀wà tí ò dáa so gbogbo àwọn ọ̀wà tí ò dáa yóò jìnnà sí yakufu jawarihahu yóò yóò kápá gbogbo oríkèéríkè ara rẹ̀ yóò kó ara rẹ̀ ńlẹ̀ kúrò níbi anjẹmí ṣahawati wal muharramati gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan yòdòyìndìn tó lè ba àwẹ̀ jẹ́ yóò jìnà sí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ tọ́lọ́ ní kámẹ́dé bẹ́ẹ̀ yóò jìnà sí nínú àwẹ̀ so eléyìí òun náà ló túmọ̀ sí wípé èèyàn ń gba àwẹ̀ ní ti tòótọ́ fún Allah subhanahu wa ta'ala so eléyìí ó jẹ́ ara àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tá a gbọ́dọ̀ múlò nínú àwẹ̀ tá a wà kódà nínú hadith min hadith abi hurayrata radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa alihi wa sallam anabi tún sọ fún wa wípé idha kana yawmu siyami ahadikum idha kana yawmu idha kana yawmu sawmi ahadikum tó bá dijọ́ tí ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ń gbá àwẹ̀ tó ti di pé ẹ̀rí bára yín lẹ́ni tí ń gbá àwẹ̀ fala yarfuth ẹnì kankan nu yín ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò dáa o wala yaskhab kò gbọ́dọ̀ máa pariwo tí ò nítumọ̀ káàkiri kó kàn máa ké máwọn èèyàn kó máa ranjú máwọn èèyàn nínú ààwẹ̀ gbogbo eléyìí a máa gbèjù sílẹ̀ wàlá yajhal kò gbọ́dọ̀ wà ìmọ̀kan wa in ahadun ṣàtàmàhù aw qatalahu falyaqul inni sa'im kódà tí ẹnìkan bá gbójú ìjà tí tó lóun ó bàjà ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ó dá sí ó yọwọ́ ẹ̀ṣẹ̀ sí ó ń gbé nǹkan àpólà ló yọ tì í ipò òun ó sábàjá ni òun ó sábà tiẹ̀ jẹ́ ni òun ní tí ànábì wa sallallahu alayhi wa sallam tànàbì ní kí ó ń tọ̀hún ṣe onífàlìyà kó inni sa'im ànábì ní kó ń tọ̀hún yá sọ wípé inni sa'im aláwẹ̀ lèmi èmi èjà àwọn àfáà wa ní gbólóhùn yìí gan tí ànábì ní kí ẹni tó gbààwẹ̀ tí wọ́n fẹ́ bájà kó máa wí ó nídìí tànàbì fi sọ pé ó sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam kódà ìyẹn ló fà á táwọn àáfà tán fi lọ tó sì jẹ́ pé ìyẹn náà wàhádà huwa al-mukhtar wípé tí ẹnìkan bá gbójú jà tiwa tó gbójú jà wá gbólóhùn yìí gangan ṣááfẹ̀ mi sọ ni àbá wí síta tí ẹni tó fẹ́ bá wa jà yìí gangan tí ó gbọ́ èyí tí a gbẹ́sà fún tó sì fẹ́ fẹsẹ̀ múlẹ̀ jù náà rọ àwọn àfà òun náà ni wípé èyí ó wí òkè ni inni sọ yìí aláwẹ̀ o yóò sọ fún tọ̀hún yóò sàn kan lójú wípé aláwẹ̀ lèmi o ìtumọ̀ ẹ̀ ní wípé èmi è jà nínú àwẹ̀ àwọn afọ́wá ní kí ni ìdí tẹ́sìn fi ní ká wí fún ẹni yìí wọ́n ní fún bí ìdí méjì náà ni ìdí alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni ilmu shatim kí ẹni tó ń búyàn kó lè mọ̀ annal mashtuma lam yatruk muqabalatahu illa liqawnihi sa'iman la li'ajzihi kí ẹni yẹn lè bá a mọ̀ wípé ẹni tóun ń bú yìí kò mọ̀ọ́mọ̀ gbé àìdá èsì padà fóun àìdá èsì padà fún kìí ṣe nítorí pé kò mọ èsì o ẹni tí ń bú yàn tó ń sọ̀rọ̀ tí ò dá sí yàn á rí pé ara ó mọ tààyàn wípé à ṣé èmi wá jẹ́ kínní ni èmi náà mèsì tí mo lè fún tí ó sunkún kódà tí ó ju tí ó fi ń bá mi sọ̀rọ̀ yìí lọ ṣùgbọ́n ẹ̀sìn wa ní kéèyàn mọ́ fún lésì kéèyàn ní mò ń gbààwẹ̀ wọ́n wá ní ìdí tẹ́sìn fi ní á wí òun ni láti jẹ́ kí ẹni tí ń bú wa yìí lè bá a mọ̀ wípé ẹni tóun ń bú yìí kì í ṣe pé kò mèsì tí ó fún ṣùgbọ́n ó kàn gbejù sílẹ̀ torí pé ó jẹ́ aláwẹ̀ ní táìmù yẹn so eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú ìdí tán fi sọ wípé kí ẹni yìí kó sọ gbólóhùn yìí náà ni òun náà ló dà òun náà ni wípé tẹ̀síkírù ṣáàtìm láti fi lè bá àárẹ̀ ẹni tí ń bú èébú yìí láti fi lè rán létí ànàsọ́ im láàyò ṣáàtìmọ̀ àhàdàn kó lè ba a wípé ẹ̀ ń bá ti ń gbà àwẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé òun náà ń gbà àwẹ̀ tó jẹ́ pé ó ti gbàgbéra àbí nǹkan yìí ti mọ́ lára ṣùgbọ́n látara wípé ẹni yìí ó gbé èébú wá ó gbójú ìjà wá èmi wá gbé ìtutù pàdé ẹ̀ mo tún wá rán létí pé aláàwẹ̀ ni mí ó ṣeéṣe kóun náà pe làákàyè wálé wípé ah òótọ́ mọ̀ ni ànábì wa mọ̀ láàgbọ̀rọ̀ jánú àwẹ̀ so yóò lè pa wọ́nranwọ̀nran yẹn yóò lè pa tì a jẹ́ wípé nínú àwẹ̀ àìbáyàn jà nínú àwẹ̀ àìbó èbú nínú àwẹ̀ àìbúyàn nínú àwẹ̀ àìparọ́ nínú àwẹ̀ àìsọ̀sọ̀kúsọ̀ nínú àwẹ̀ àìdáṣà tí ò dáa àìwùwà tí ò dáa gbogbo ìwà yìí mùsùlùmí ó pátì yóò wà ní iqbal alallahi azza wa yóò dojúkọ ọ̀dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ibadat pẹ̀lú oníranran ìjọsìn fún allah subhanahu wa ta'ala eléyìí ó jẹ́ ara àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ yáyì èyí tá a rí látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wasallam sallam wípé ẹni tí ń gbààwẹ̀ kò gbọ́dọ̀ má di àwọn nǹkan yìí mọ́nú ẹrù rẹ̀ kí àwẹ̀ rẹ̀ tó ń gbà yìí kó lè bá jẹ́ tẹ́wọ́gbà so ló fi jẹ́ wípé ẹni tí ó bá wá jẹ́ wípé ó ń àwẹ̀ ó wá tún parọ́ ẹn tó ń àwẹ̀ tí ń bèèbú ẹn tí ń àwẹ̀ tí ó ń sọ ọ̀rọ̀ tí ò yẹ kó máa sọ nínú àwẹ̀ ǹjẹ́ ìtumọ̀ tánàbí sọ fún wa yìí sallallahu alayhi wasallam ṣé ìtumọ̀ rẹ̀ ní wípé ẹni yìí ò láàwẹ̀ rárá àbí kìí ṣe pé kò láàwẹ̀ rárá ládàáwẹ̀ rẹ̀ òun ni yóò bùjẹ a rí nínú àwọn àfáà tí wọ́n jẹ́ kó yé wa wípé ẹni tó bá ń ṣe gbogbo àwọn nǹkan yìí wọ́n ní dárọ́jà stéèjì bó bá ṣe ń ṣe é sí òun ni ó dìtámì bóyá kò ní ní ládàáwẹ̀ rárá ni àbí yóò tiẹ̀ ní eh, n tí ó ní bẹ̀ ni ò ní pọ̀ ni àti pé èèyàn ò ní rárá àti pé èèyàn gbá àwẹ̀ fọlọ́n látàárọ̀ tí ó fi dìrọ̀lẹ́ táwọn á ní eh, wọ́n ní ẹni yìí o ó ṣe ẹ̀gzáàmù ìgbà tó wá ṣe ẹ̀gzáàmù nígbà tí èsì ìdánwò tí ó jáde náà bá sọ wípé ó gba ten over hundred ṣe mọ̀ pé ẹni yẹn ó fèèlì nítumọ̀ rẹ̀ a jẹ́ wípé òun àtẹni tí ò ṣe gan nǹkan kan náà jọ ni wọ́n so ló fi jẹ́ wípé àti wípé ládá àwẹ̀ wa yóò dínkù àti wípé èèyàn ò ní ní ládá rárá kéèyàn jìnà sí gbogbo àwọn ìwà yìí ni ká jìnà sí gbogbo àwọn ìwà èyí tó lè ba àwẹ̀ wa jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tá a lè máa sọ tó lè balada àwẹ̀ wa jẹ́ ká gbìyànjú láti jìnà sí nínú Ramadan so torí pé ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a rí nínú ìṣesí rẹ̀ wípé tó bá ń gba àwẹ̀ fọlọ́n ìmọ̀ ń gbà á pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹ̀wù tí Allah subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́run ní mo ṣe àwẹ̀ ìlọ́ràn èèyàn fún yín àti fún àwọn tó ti lọ ṣáájú yín torí kíni la'allakum tattaqun kí ẹ lè bá bẹ̀rù ọlọ́run àjẹ́ wípé ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yìí òun náà fẹ́ kí ó wà níbi àwẹ̀ wa tá à ń gbà fọlọ́ so a gbọ́dọ̀ rí wípé a pa gbogbo wọn ràn nínú Ramadan nínú adab nínú àwọn ẹ̀kọ́ yáyì èyí tí wọ́n fẹ́ kí a múlò nínú àwẹ̀ kí ẹ̀san àwẹ̀ wa kó lè bá a rí ìdíjókò lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni eléyìí wà. bákan náà nínú ara àwọn adab nínú ẹ̀kọ́ tá a tún gbọ́dọ̀ múlò nínú ààwẹ̀ Ramadan òun náà ni Eh, n tá à ń pè ní aljud wa qira'atul Qur'an so nínú àwẹ̀ báyìí wọ́n fẹ́ ká mójútó dáadáa púpọ̀ ká máa tọrẹ àánú ká máa ṣètọrẹ àánú fáwọn èèyàn ká máa ka Qur'an nínú Ramadan ọ̀gọ̀rọ̀ wa bí àwẹ̀ ṣe ń di tó bá ti di alẹ́ yìí eh, tó bá ti di ìrọ̀lẹ́ tí òòrùn wọ̀ àwẹ̀ ó di méje ẹlòmíì kó ń kálukú bira wa ǹjẹ́ ìmútiẹ̀ ti ṣí Qur'an wò báyìí ẹlòmíì ò tí ì ṣíkúra ń wò báyìí láti gbà tí Ramadan tó ti bẹ̀rẹ̀ eléyìí kò sí nínú ẹ̀kọ́ o kò sí nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká múlò nínú Ramadan a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé a súnmọ́ Allah subhanahu wa ta'ala bí aniwa'il ibadat pẹ̀lú oníranran ìjọsìn athabita ani rasulillah sallallahu alaihi wasallam ní àwọn ìjọsìn tó fẹsẹ̀ múlẹ̀ ni o dé ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam so tá a bá ti wá ṣe léyìí a rí pé a ti kú oríire so ló fi jẹ́ wípé nínú ara àwọn ẹ̀kọ́ òun náà ni pé ká pọ̀ ní ẹni tí ó máa ṣètọrẹ àánú so anabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gbẹ́ ṣe wá nínú hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wa arda nínú hadithi abdullahi ibn abbas abdullahi ibn abbas ó ní kánà rasulullahi sallallahu alaihi wasallam kánà nabiyyu sallallahu alaihi wasallam ajwada nas bilkhair anabi sallallahu alaihi wasallam òun tó máa ní ẹni tí máa ṣe dáadáa jù tí máa tọrẹ dáadáa jù ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òun ni so wàkàdàn ajwada ma yakunu fi Ramadan kódà díṣe dáadáa nábì àtúmọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ sí nínú Ramadan so ló fi jẹ́ wípé nínú ara àwọn dáadáa tá a lè ṣe nínú àwẹ̀ yìí ó ní pé àwa tá a lówó lọ́wọ́ ká gbìyànjú ká bọ́ àwọn tí wọ́n ní ká fún wọn lóúnjẹ ká ṣe dáadáa sí wọn eléyìí lára àwọn tá a fi lè tún rí oore dàgbà dáadáa nínú àwẹ̀ yìí ni nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mójútó náà nínú àwẹ̀ ló wà. bákan náà kíkà alukur'an yìí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń kà torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ìṣesí rẹ̀ òun náà ni wípé ànábì máa ń gbìyànjú gẹ́ láti ka alukur'an kódà anabi a máa ṣe mọ̀rọ́jà quran fún jibril nínú ramadan náà ni so ló fi jẹ́ wípé àwa náà ká gbìyànjú láti rí wípé à ń ka àlò quran púpọ̀ kò sí báwa náà ṣe lè gbìyànjú ẹ̀ so ìyẹn lè ka odidi àlò quran kan tí ramadan láti bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi parí kó tiẹ̀ gbìyànjú gbìyànjú tiẹ̀ wá ya ọ̀lẹ pé ah n lè ka ohun tó pọ̀ jù nínú alukoran kó tiẹ̀ parí odidi kan ìyẹn tó wá lè gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ó lè ka méjì èèyàn tún lè gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ó lè ka mẹ́ta èèyàn lè tún gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ó lè ka jù bẹ́ẹ̀ lọ bọ́lọ́n bá ṣe fún èèyàn láǹfààní láti lè ṣe bẹ́ẹ̀ sí torí pé ṣáàrù Ramadan ṣáàrù Qur'an oṣù Ramadan yìí oṣù al-Qur'an ni so torí pé inú oṣù yìí òun náà ni Allah subhanahu wa ta'ala ló sọ al-Qur'an kalẹ̀ so tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala sọ Qur'an kalẹ̀ nínú oṣù yìí a jẹ́ pé oṣù yìí oṣù Qur'ani ni oṣù tá a máa ń súnmọ́ lọ́wọ́n ba pẹ̀lú títì láwà ni oṣù tá a máa ń súnmọ́ lọ́wọ́n ba pẹ̀lú kíka quran púpọ̀ ni so tá a bá ṣe eléyìí lára àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fẹ́ kí a tún mójútó nínú ramadan yìí òun náà ni eléyìí wà so torí pé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ò ní máa ṣe nǹkan kan àfi tó jẹ́ wípé oríire wá wà ń bẹ̀ láyé àtọ̀run so tá a bá ti wá ń tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti soríire nìyẹn torí pé ànábì wa sallallahu alayhi wa sallam olóríire ẹ̀dá ni ẹnì kò wá ní tẹ̀lé àfikún náà soríire so ló fi jẹ́ pé ká gbìyànjú láti rí wípé àwọn ẹ̀kọ́ tá a rí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi máa ń gba àwẹ̀ yìí káwa náà ká fi máa gba àwẹ̀ wa lọ gbogbo àwọn wọ̀nranwọ̀nran téèyàn ti ń ṣe tẹ́lẹ̀ nínú ramadan láwa yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi di méje yìí bóyá a ti ṣàwọn àṣìṣe kan ẹja ti ti correct ẹ̀ àǹfààní ṣì wà fún wa kí ó tó di wípé Ramadan yìí yóò kásẹ̀ ńlẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe ìfún wa ní àwẹ̀ kó má ṣe ìfún wa gbà ní ti ìrọ̀rùn. bákan náà nínú àìmọ̀ táwọn rí pẹ̀lú àwẹ̀ yìí òun náà ni pé gbogbo ń tà sọ yìí téèyàn bá fi ìbẹ̀rù Ọlọ́run ọba yìí tó bá fi gba àwẹ̀ ó ti kú oríire àwẹ̀ rẹ̀ ó jẹ́ tẹ́wọ́gbà yóò sì ṣe oríire pẹ̀lú àwọn tó ṣe oríire tán fẹ́ ṣe oríire nínú àwẹ̀ kọ́lọ̀ má jẹ́ kémi àti yín nàká ń bẹ̀. òun náà ni hadith nígbàtí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa wípé man sọ́mà ramadana imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan yìí imanan afáwa ibn hibban rahimahullahu ta'ala wọ́n ní sọ́mà man sọ́mà ramadan imanan ay imanan bi fardihi ó gba àwẹ̀ ramadan yìí lẹ́yìn tó ní ìgbàgbọ́ wípé ọ̀ranyàn ni ọlọ́run bá ṣe lọ́ràn èèyàn fún mi kí n gbà á ìyìn gbọ́dọ̀ mọ́ gbà á so ìwà ní ìgbà pé ọ̀ràn èèyàn ní àwẹ̀ yìí tó fi ń gbà àwẹ̀ yìí a ó mọ̀ ti ṣorí rẹ̀ so bákan náà wahtisaban ó sì tún gbà ay mukhlisan fihi yabtaghi bidhalika wajha Allahi subhanahu wa ta'ala ó ń gbà àwẹ̀ yẹn lẹ́n tí ó ṣàfọ̀mọ́ ẹṣẹ́ yẹn fọ́lọ́wọ́n bá nìkan kò sí rí ìyáwó ń bẹ́ kò gbá ń ṣáárí mi kò gbá ń káwọn èèyàn lè mọ́ bá bu kò gbá nítorí nǹkan mi kò gbá nítorí ọrọ̀ ayé pé àbí nítorí pé tí n bá ti gba àwẹ̀ ó ti ní àwọn nǹkan kan tí mo máa rí gbà lọ́dọ̀ aláàjì ó ti ní nǹkan kan tí mo máa rí gbà lọ́dọ̀ màdámù so eléyìí tí ò bá ti sí ń bẹ̀ tó gba àwẹ̀ yẹn fọlọ́wọn ọba nìkan kí ni ẹ̀san tánàbí ni yóò rí ń bẹ̀ sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gufira lahu ma taqaddama min dhanbi wọ́n ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tó ti ṣẹ̀ lọ ṣáájú wọn ó ṣe àforíjì rẹ̀ fún so eléyìí ó fi hàn wá wípé tá a bá lè gbìyànjú láti gbájúmọ́ àwọn dáadáa àti tá a jìnnà sí àwọn tí ó lè ba àwẹ̀ jẹ́ ẹ̀san tá a rí lọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kódà nínú ramadan yìí gbogbo òru pátá ni allah subhanahu wa ta'ala ọmọ ọbọkùnrin kò lọ́rùn àwọn èèyàn so in tí ó jẹ́ kí mùsùlùmí tóun náà ń gbá àwẹ̀ tí ó fi wà ń bẹ̀ òun náà ni kó mójútó gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí o tá a bá mójútó nínú Ramadan àwa náà ṣoríire pẹ̀lú àwọn àǹfààní dáadáa èyí tí Allah subhanahu wa ta'ala tí ó ti là kalẹ̀ yìí kódà nínú adab nínú ara àwọn ẹ̀kọ́ èyí tí Ramadan tí ó tún jẹ́ ẹ̀kọ́ gbígbà àwẹ̀ Ramadan yìí òun náà ni àdùá indal fitri òun náà ni ká máa ṣe àdúà nígbà tí a bá ṣínu so bó tiẹ̀ ṣe wípé ẹni tó bá já láàwẹ̀ kò sígbà tí ò lè ṣàdúà ṣùgbọ́n a tún wá rí wípé nígbà tí mùsùlùmí bá fẹ́ ṣínu ó dára púpọ̀ kó ṣínu tán kó wá ṣàdúà gẹ́gẹ́ bó ṣe wà nínú ṣe sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bá ṣe rí nínú hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu wa ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam tí òjíṣẹ́ ọlọ́run bá idha aftara qala tánàbí bá sínú tán yóò wá sọ wípé zahaba dhoma'u wabitallatil uruq wasabatala ajuru insha allah òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa alayhi wa sallam yóò ní zahaba dhoma'u báyìí gbogbo ń gbẹ èyí tí ń gbẹ mí látàárọ̀ ah ó mọ̀ ti lọ báyìí wabitallatil uruq gbogbo iṣan ara mi wọ́n ti rí àmì wò látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú wípé kò jẹun látàárọ̀ wàsábàtà àjùrù insha allah mo sì mọ̀ pé lágbára ọlọ́run ẹ̀san ọlọ́run bò ní dùn mí ní ẹ̀san ààwẹ̀ tí mo gbà yìí ànábì ó wàá ṣe àdúrà báyìí eléyìí ló fà táwọn àfáà fi fà jáde wípé tá a bá ṣínú tán omi la fẹ́ fi ṣínú ni ìdàbínú ni nǹkan míì náà ni tá a bá ti fi sẹ́nu tá a ti jẹ́ tán a wà ṣẹ̀ṣẹ̀ ṣàdúà a sọ gbólóhùn yìí a wípé lẹ́yìn ìgbà tá a bá ṣínú tán yìí ká ṣàdúà nínú àdáb gbígbà àwẹ̀ òun náà ló wà nínú àwọn ẹ̀kọ́ nípa bí a ṣe ń gbààwẹ̀ òun náà ni eléyìí wà a wà rí wípé ṣíṣe àdúrà yìí ah allahu akbar ọlọ́run mọ̀ fi fún àwa tá a jẹ́ mùsùlùmí ó mọ̀ fi fún wa ní àǹfààní tó pọ̀ ṣùgbọ́n mélòó nínú wa ló mọ àǹfààní yìí ọ̀gọ̀rọ̀ ni ó mọ àǹfààní yìí wípé nínú àǹfààní kan tí ẹni tí ń gbààwẹ̀ tó ní òun náà ni kó ṣàdúà àdúrà rẹ̀ torí pé lè anna du'aahu la yurad torí pé àdúrà rẹ̀ tí bá ń ṣe ìtaláwẹ̀ bá ń ṣe àdúrà yẹn kò ní jẹ́ ní tí wọ́n dá padà á láǹfààní láti jẹ́ wípé àdúrà wa tá a ṣe yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala á tún máa padà tẹ̀síwájú lẹ́yìn ìpolówó ọjà àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó sì yọ́nú sí wa láyé àti lọ́jọ́ gbíǹde alqiyama. àṣejù ní ká gbé sí rédíò mi thirty two fm ti wà ókè. Hey, here's a question for you. What gets you out of bed in the morning? Is it the sunrise? The sound of your alarm? No, it's that dream, that drive, that unstoppable force inside you. And you know what fuels that drive? It's starting your day strong with the rich, creamy taste of Nescafe Original 3-in-1, carefully crafted from selected coffee beans. So, whatever your hustle, go from maybe or I can't to I can and I will. Nescafe Original 3-in-1. Start strong, finish strong. strong. Ìgbà àwẹ̀ Ramadan, àkókò láti tọ́jú ẹ̀mí àti ọkàn ẹni. Ó jẹ́ àkókò láti ṣàánú nípa àdúà àti iṣẹ́ rere. Àkókò láti ṣe alábàápín ìdùnnú, láti mú inú ọmọ làkejì dùn, àti láti gbé oúnjẹ sórí tábìlì ẹlòmíràn. Àsìkò rèé láti ṣe alábàápín ìdùnnú pẹ̀lú Golden Penny. Ṣe alábàápín ìdùnnú kí o sì tọ́jú ẹbí ẹ pẹ̀lú ẹ̀yà oúnjẹ Golden Penny. Golden Penny, ilé àwọn oúnjẹ tó dára do know. tọ́jú ẹbí. We are Cowry Wise, a wealth manager for every Nigerian. We have one job. And that's to help you grow your money. It doesn't matter who you are, whether you're a small business owner, a university student, a government employee, or even if you work in an office. If you work hard for your money, your money should also work hard for you. At Calgary Wise, we manage your money so that it keeps growing every day. One small drop today, another tomorrow, and little by little your cup is overflowing. Whether you are saving to start a business, buy a car, or invest for the future, you can do so on Cowrie Wise. Whatever you can dream of, you can save and invest for it on Cowrie Wise. All you need is a smartphone to start saving and investing today. We are Cowrie Wise the savings and investment app for you. Sign up on carrywise.com to start saving and investing today. Carrywise, invest wisely, grow wealth. Hey, that's it in season, oh, and we are keeping it 1000 on Showmax to stream binge and enjoy the best of HBO shows, Ninja Originals, and more for just 1,000 Naira. This March, 1,000 laughs, 1,000 action wow. moments, 1,000 Ninja. All these for just 1,000 Naira. This Showmax Chicken season. Watch all the hottest shows on mobile for just 1,000 Naira. Anytime, anywhere. This deal runs from now till 31st March. Sign up now on Showmax.com. Let me ask you a question. What holds you back when you wake up each morning? Is it the uncertainty of how the day will unfold? And as the day goes on, what makes your heart race? Is it the quiet fear that maybe you're not doing enough? And when it's evening, is it the longing for just a little more time? Whatever it is, remember, challenges don't define you, but how you rise to meet them. Staying connected to your dreams, that's how you break free from limits. Get unlimited data plus up to 6-hour battery backup to keep you connected without interruptions on Airtel 4G 5G Smart Connect. Visit the nearest Airtel shop to find out more. Airtel, a reason to imagine. Let's go! Golden Penny Pasta, more reasons. More reasons to love. Golden Penny Pasta, what's your reason? What's your Tell me what's your reason? My sweet spaghetti is rich in protein. Tell me what's your reason? It tastes great, it's full of good nutrition. Tell me what's your reason? Slurp it, goodness, twist is twist and steady. Tell me what's your reason? Contains fiber, tasty macaroni. There are more reasons to love every plate of Golden Penny pasta. The delicious and nutritious choice enriched with protein and fiber for you and your loved ones. So, what's your reason? golden penny pasta. Great taste, good nutrition. ilé ìtajà solar telecom tó sàfóònù àtẹlẹtọ́nìsì náà tó ti gbé tuntun wọ̀lú fẹ́yìn oníbàárà wa tó mọ quality wọn ni a mọ jáyín sí pé àwọn ọjà tuntun tuntun wọ̀lú látòkè òkun sáwọn fóònù tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́yìn fẹ́ ni àbí àwọn electronics bíi plasma tv lóríṣiríṣi washing machine deep freezer refrigerator àwọn home theatre lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe fẹ́ sí. pàápàá jùlọ àwọn tó ń ta solar panel inverter battery àtàwọn ojúlówó ohun ẹ̀mọ́ solar lóríṣiríṣi. gbogbo ẹ̀ ló tún ti kalẹ̀ lákọ̀tún sílé ìtajà solar showrooms ìwọ náà wọlé kó ṣàkóra kó gbé tiẹ̀ lọlé bá a ṣe ń pàrọ̀ wardrobe náà ló yẹ ká tún máa pàrọ̀ àwọn ohun èlò ilé wa torí kò sí tó dàbí ká lo tuntun ìgbàlódé tó bá gbà mú. ẹ̀yin náà kàn sí solar showroom lónìí wọ́n wà ní by Keystone Bank ìyàgàn kúdùgbẹ́ road fún ìbádòwòpọ̀ àtẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè wọ́n sórí zero eight one six nine zero zero eight nine zero one tàbí zero eight one zero two four three three four nine two ní solar showroom ọ̀tún yanranyanran ló bá dé wọlé kó sanwó ẹ̀ kó gbé nǹkan ẹ̀ ìrọ̀rùn ni. The holy month of Ramadan is upon us As we embark on this journey, let's not forget to show love through sharing. This Ramadan, stay ahead with Dairy Power from Sahur to Iftar. Join us every Monday to Friday as we explore the spiritual and physical benefits of the month, plus exciting recipes. Catch us on our YouTube page, Kolandia Dairy Nigeria, and on Dadinkowa, Kowa, Sunna TV, Arewa TV, and African Magic Hausa TV stations. Ramadan Mubarak from Hollandia. My children are happy from the moment they wake up. They keep playing and learning. So when I pack the new Milo NS snacks into their lunchbox, I'm giving them a delicious snack with the goodness of malt, milk, cocoa, and crunchy Niger grown maize containing calcium, iron, and fiber. Milo NS Snacks, snack of future champions to help your kids refuel and keep winning all day. Milo, energy to go further. Milo. àṣejù ní ká gbé rédíò mi tàbí two fm ti wà òkè. bisimilahi rahman rahim. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد a gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ èyí tí aláwẹ̀ tó gbọ́dọ̀ gbajúmọ̀ dáadáa òun náà ni adu'ahu indal fitr nígbà tí tá a bá ṣinú tán ká ṣe àdúà eléyìí náà lára àwọn ẹ̀kọ́ ni so àǹfààní tá a wá ní níbi eléyìí ah àǹfààní tó mà ga púpọ̀ ni nínú àǹfààní yẹn òun náà ni pé Allah subhanahu wa ta'ala ó ṣe eh, gbígba àdúà nínú oṣù Ramadan yìí ó ṣe ní ó ṣe ní bí n tá a lè pè ní khususiyya fún oṣù yìí sòtòrí wípé n tí ọlọ́run fi ṣe àdáyẹnrí fóṣù yìí wípé a ah, mm, màá sì tún ṣe bí àlékún oore fún yín lóṣù yìí òun náà ni pé béèyàn bá ṣe àdúà báláàwẹ̀ bá ṣàdúà nínú oṣù yìí Allah subhanahu wa ta'ala yóò gbà nínú ìmọ̀ tá a rí tá a fi mọ̀ bẹ́ẹ̀ òun ni wípé ẹjẹ́ àlọ́ wọnú alukur'an nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń bá wa sọ̀rọ̀ nínú suratul baqara ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ó ń sọ̀rọ̀ àwẹ̀ ó ń sọ̀rọ̀ àwẹ̀ ó wá ó wá stop ọ̀rọ̀ àwẹ̀ yẹn ó wá mú ọ̀rọ̀ gbígbà ṣíṣe àdúà àti bóun ṣe máa gbàdúà ó wá ní wa ibadi fa inni أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون a rí wípé àwọn àfọ́ onítẹ̀fsir wọ́n ní eléyìí náà fi ń sọ fún wa nípa bí Allah subhanahu wa ta'ala bó ṣe máa ń gba àdúà nínú oṣù Ramadan wọ́n nítorí pé ọ̀rọ̀ àwẹ̀ lọ́lọ́wọ́n bá ń sọ ọ̀rọ̀ àwẹ̀ pàápàá jùlọ àwẹ̀ Ramadan ọlọ́run ní shahru Ramadan alladhi unzila fihi quran òun lọ́lọ́wọ́n bá ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ ó wá stọ́ọ̀pù ó wá gbé ọ̀rọ̀ àdúrà wọlé lẹ́yìn ìgbà tó tún parí ọ̀rọ̀ èèyàn ó tún wá bẹ̀rẹ̀ wípé uhilla lakum laylata siyami rafathu ila nisaikum ọlọ́ni mo tún ṣe òru àwẹ̀ mo ṣe ní ẹ̀tọ́ fún yín kẹfí mọ́ súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ yín àwọn àfáà onítẹ̀síìrì wa ní tó bá lè mú Allah subhanahu wa ta'ala kọ́kọ́ stọ́ọ̀pù ọ̀rọ̀ àwẹ̀ tí ń bá bọ̀ ó wá gbé ọ̀rọ̀ àdúrà wọlé ó tún wá kọ́ntínú ọ̀rọ̀ àwẹ̀ yẹn tí ń bábọ̀ nípa ìdájọ́ ààwẹ̀ tí ń bábọ̀ tẹ́lẹ̀ wọ́n ní eléyìí náà ó fi ń hàn wá wípé nínú oṣù yìí oṣù gbígbàdúrà ni a jẹ́ pé àwa mùsùlùmí ó dáa púpọ̀ ká súnmọ́ Allah subhanahu wa ta'ala ní pẹ̀lú àwọn àwẹ̀ wa ká dẹ̀ lo àǹfààní yẹn láti fi máa jẹ́ tí ó máa ṣe àdúà gbogbo dáadáa tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ìtòyìn òfin máa wá wàkúwà káàkiri ìtòyìn òfin máa sá kíjokíjo káàkiri àǹfààní lè jẹ́ fún wa láti fi béèrè tó bá wù wá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ọlọ́wọ́n bá Allah subhanahu <clears throat> tó sì ṣetán láti gbàdúrà yẹn bí idhnillahi ta'ala so ká gbìyànjú àwa rí wípé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó wọ́n sọ fún wa wípé wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ni Allah subhanahu wa ta'ala ló papọ̀ sharaf méjì ló papọ̀ tí Allah subhanahu wa ta'ala ló fi máa gbàdúrà aláwẹ̀ nínú oṣù yìí alákọ̀ọ́kọ́ ń òun náà ni sharafu zaman òun náà ni pàtàkì àsìkò tá a wà yìí tí ṣe oṣù Ramadan so bákan náà wà sharafu al-ubudiyya àti ìjírẹ̀bẹ̀ ìfira ìgbààwẹ̀ fọ́lọ́run ọba nínú oṣù yìí a rí wípé eléyìí méjèèjì yìí ìgbààwẹ̀ nínú oṣù yẹn oṣù yẹn tó wá jí oṣù alápọ̀nlé lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹni tí ń gbààwẹ̀ yìí tó bá wá bẹ Allah subhanahu wa ta'ala pẹ̀lú nǹkan kan tó bá fẹ́ Allah subhanahu wa ta'ala ṣetán láti gbọ́ àdúrà yẹn ó ṣetán láti gbọ́ láti gbọ́ àdúrà tí ẹni yẹn tó bá ṣe so eléyìí náà lára àwọn àǹfààní èyí tí ó wà fún ẹni tó bá jẹ́ aláàwẹ̀ ni. so bákan náà anabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam <clears throat> a rí ẹ̀rí látọ̀dọ̀ rẹ̀ wípé nínú àwọn àdúà àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ tó jẹ́ wípé allah subhanahu wa ta'ala yóò sàyẹn tí ó gbà á. thalathatun anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀rí àwọn èèyàn mẹ́ta kan àwọn èèyàn mẹ́ta yìí la yuraddu du'a'uhum àdúrà wọn wọn ní dá padà o Allah subhanahu wa ta'ala ó gba àdúrà wọn ìtumọ̀ rẹ̀ nu ìyẹn ni wípé àwọn èèyàn mẹ́ta kan ń bẹ tí wọ́n bá ṣe àdúrà ọlọ́run lòun ṣe tán láti gbà á ẹni alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni al-imamu al-adil ìmáàmù tó já sáájú tó wá jó déédéé yàn so ọwọ́ déédéé tí ń ṣeun tóun náà bá fi bẹ lọ́run tó ṣàdúrà ọlọ́run ní mo ṣetán láti gbọ́ àdúrà rẹ̀ mo ṣetán láti gbà á kí n ṣe tó fẹ́ràn fún. so náà lára àwọn tí Allah subhanahu wa ta'ala tó ní òun ó mọ gbọ́ àdúrà wọn tó wọn mọ gbàdúrà òun náà ni du'a'u as-sa'im òun náà ni àdúrà ẹni tí ń gbà àwẹ̀ fọlọ́hun so ló fi jẹ́ pé àǹfààní òun náà ló jẹ́ fún aláwẹ̀ láti lo àsìkò yìí láti fi súnmọ́ Allah subhanahu wa ta'ala láti fi jírẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó lè bá a o kó lè bá a àdúrà wa. so tá a bá ti jẹ́ aláwẹ̀ àti láǹfààní sí nkankan tẹ́ni tó ń wèé saláwẹ̀ tí ò láǹfààní sí àǹfààní táwọn àní náà ni pé ajẹ́ aláwẹ̀ tánàbí sọ wípé aláwẹ̀ yìí ò ní béèrè nkankan lọ́dọ̀ ọlọ́run àfikọ́ lọ́wọ́ gbà ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dáàwàtú alimadulum òun náà ni àdúà tí ẹn tá a ṣàbòsí sí tó bá ṣe àbó gbé ẹn tó ṣàbòsí sí ó bá gbé sí pé ọlọ́run ní òun laysa baynaha wa bayna Allahi hijab ànábì wa sallallahu alayhi wa sallam ní kò sí gàgá láàrin rẹ̀ àti Allah subhanahu wa ta'ala yẹn ni pé direct ni òun ni ó máa lọ so tá a bá tún wá wo ìmọ̀ tún wá rí níbi ọ̀rọ̀ àdúrà yìí pàápàá jùlọ nínú Ramadan yìí àtúnwà rí wípé Allah subhanahu wa kò fi nǹkan kan àbí ẹnìkan kò fi ṣe gàgá láàrin àdúrà ẹ̀ ẹni tó bá súnmọ́ al-Qur'anu dáadáa tábàlọ́ wọnú lè Baqarah ẹ rí wípé ọlọ́wọ́n bá máa ń mú àwọn ọ̀rọ̀ kan wá tó jẹ́ wípé nínú ọ̀nà bọ́lọ́run ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ yẹn wá ááyà yìí náà òun náà wá lójú pọ̀nà báwọn yẹn náà ṣe máa ń wá òun náà ni wípé wà ìdá ìbáàdì wa tí àwọn ẹrúsìn mi tán bá bi ọ́ léèrè nípa mi wà ìdá sa'alaka ìbáàdì àwọn ẹrú mi bi ọ́ léèrè wípé bóò ní nkankan tán bèèrè bóyá ń fẹ́ Allahu subhanahu wa ta'ala wa idha sa'alaka ibadi anni fa inni qarib ọlọ́ni rẹ̀ ànẹ́bì máa sọ fún wọn wípé fa inni qarib mo súnmọ́ wọn o mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da'i idha da'an so ẹni tí bá ń pè mí mo débi wípé mo máa ń gbọ́ àdúrà ẹni tó bá pè mí nígbà tó bá pè mí so níbi ayé yìí tá a bá lọ wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ayat tó jọrú ẹ̀ tí ó máa ń wá lápẹẹrẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ wípé yas'alunaka anil ahilla wọ́n mọ̀ bí ọ́ léèrè nípa ìlétésù ihun tí máa tẹ̀lé nígbà tí ọlọ́run bá dojú ọ̀rọ̀ ikọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni pé tí wọ́n bá ń bí ọ́ léèrè kúl ní máa tẹ̀lé ọlọ́run wà sọ fún ànábì pé sọ fún wọn pé a jẹ́ wípé ọlọ́run fi ànábì wa sallallahu alaihi wasallam ó fi ṣe wásítọ̀ ó fi ṣe ẹni tí ó jẹ́ bíi alagata láàárín ẹni tí ó mọ sọ ṣẹ̀rí àwọn ọlọ́run ọba fún wa èyí tí ó mọ sọ̀dájọ́ ọlọ́run ọba fún wa pé ọba sọ rèé o ọlọ́run ọba Allah ó wá ní nínú àyà yẹn ọlọ́run ní ó tẹ̀lé ni pé kólì nínú àyà mi yẹsàlúnẹkẹ anilmahid a rí pé gbogbo àwọn àyà yìí ọlọ́run ó wà á máa pànábì láṣẹ pé kúl kúl ìyẹn ni pé máa sọ fún wọn pé máa sọ fún wọn pé ṣùgbọ́n gbà tó wọ́n á di wá ìdáhàsà alága ìbáàdì àání táwọn ẹrú mi bá bi ọ́ léèrè ọlọ́run ọba ò wá mú kúlíwá wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní wípé bíbẹ ọlọ́run ọba pápọ̀ jùlọ nínú Ramadan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò fi alágàtà kankan sí ajẹ́ wípé ìbẹ ọlọ́run ọba kò ní bùkátà pàrọ̀ rẹ́ǹtì èèyàn káàkiri súnmọ́ ọlọ́run ọba fúnra ara rẹ̀ béèrè tó bá wù ọ́ súnmọ́ Allah subhanahu wa ta'ala lókùrúgbà tí wọn náà bá ti ṣe tó fẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe tán láti ṣe tí wọn náà fẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ọlọ́run ọba Allah a rí wípé nǹkan méjì òun náà ni a rí nípa pé téèyàn bá ti lè ṣe gbígbàdúrà rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò ṣe ní rọrùn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni sihatul mu'taqad sihatul mu'taqad ìyẹn ni pé yín tá a di ọkàn nípa ọlọ́run kó jẹun tó lálàáfíà ká nígbàgbọ́ tòótọ́ fal yu'minu bi so bákan náà fálíyẹsítẹ̀jìbú lì wálíyúmínú bì pé kí ẹni kó jẹ́ ẹni tí ó ma tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ẹni tí ó máa tẹ̀lé àṣẹ Allah subhanahu ta'ala níbi gbogbo ti fún yàn láǹfààní tètè yàn bá bẹ̀ lọ́n gbàdúrà yàn bákan náà nínú ara rẹ̀ òun náà ni kàmáàlù kéèyàn ń láṣẹ tí ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. so èèyàn ti láǹfààní sí kí ó fi lè bá a jẹ́ ẹni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó gbàdúrà rẹ̀ so eléyìí tá a fi ń sọ fún wa náà ni wípé nínú ara àwọn ẹ̀kọ́ yáàyì nínú oṣù yìí òun náà ni ká jẹun tí ó súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú níranran ìbáàdà bá a bá ṣe lágbára mọ tá a fi lè ṣe ká yẹn náà fìlà púpọ̀ ká máa jí lóru ṣe kìyàmù lẹ́yìn bákan náà ká máa jẹ́ tí ó máa ṣètọrẹ àánú ká máa ka alukur'an ká máa ṣàdúà púpọ̀ nínú rọmọdán yìí torí wípé àǹfààní la ní pípa jáláwẹ̀ ọlọ́run sì sọ pé òun máa gba àdúà ẹ̀ ń bá ti jáláwẹ̀ abẹ́ ọlọ́run bá allah subhanahu wa ta'ala eléyìí tí a sọ yìí kó má jẹ́ ìbálẹ́jọ́ aburú fún àwa tí a sọ àti ẹ̀yin tí ẹ gbọ́ ní ẹ̀ẹ̀kan sí àwọn àfáwà fadilatu sheikh suleiman muhammadu al-awwal amúbíyẹyà hafidhahumullahu Allahu ra'ahum kọlọ̀n kó jọ kó jẹ́ kí á rí àwọn àfa wa pẹ́ lórí dáadáa látara iṣẹ́ ọlọ́run ọba pápá jùlọ nínú rọmọdán yìí torí pé wọ́n máa ń bísí púpọ̀ òun náà ni ó fà á tí wọ́n fi sí ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí ṣùgbọ́n a bẹ̀ Allah subhanahu wa ta'ala wípé kó fi ẹ̀mí wálẹ̀ di ìjọ mẹ́jọ lágbára ọlọ́run àwọn àfa wa wọ́n wà ń bí níjọ mẹ́jọ tí wọn ó sì máa bá ní sọ̀rọ̀ àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má ṣe ìgbà ní ìjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. àní báyìí a láǹfààní láti béèrè àwọn ìbéèrè wa tí a bá fẹ́ béèrè pàápàá jùlọ lórí àwọn agbọ́nrin ibi tí a ṣàlàyé yìí àwọn ibi tí àwọn apè wá sí òun náà ni zero seven zero five five zero zero zero nine four nine ẹlẹ́ẹ̀kan sí zero seven zero five five zero zero zero nine four nine so àwọn bíi tí a pèsè yẹn tá a bá ní ìbéèrè kan àbí kejì tá a fẹ́ béèrè àbí zero eight zero nine seven zero zero zero nine four nine àbí lẹ́ẹ̀kan sí zero eight zero nine seven zero zero zero nine four nine salaamu aleykum. wa salaam wa rahmatulahi wa barakatu. ẹ jọ ìbéèrè tí mi fẹ́ bí yìí ni pé wúdà ẹ ti ń ṣe lẹ́sẹ̀ ọ̀nà yìí ṣé téèyàn bá ń kílà wa kóra ní lọ́ba yẹn ṣé kò sábòrò nǹkan bẹ́ẹ̀. àwọn àlejò. aleykum salaam kan. àwọn béèrè wípé irú bá a ṣe ń ṣe wá sí i ṣé àwọn lè máa dọ́gbọ́n kan rédíò àwọn káwọn dẹ̀ tún máa tìláwà àwọn káwọn ka quran náà ní ẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ aláwọ̀kọ́ ni wípé ṣe rí quran tá a bá ń fẹ́ máa ka àrò quran àwọn kankan ń bẹ tí a gbọ́dọ̀ ní àkíyèsí lórí ẹ̀ òun náà ni ohun à ń pè ní àtàdábùr wọ́n fẹ́ pé n tá n ká yìí ká máa ronú sí fẹ́ni tó bá jẹ́ pé bóyá ó mọ ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ò mọ ìtumọ̀ rẹ̀ kó máa kà á ní ìfarabalẹ̀ ní kíkà tí kò ní máa pèpèkúpè kò ní máa kàkàkúkà so tá a bá ń kà á bẹ́ẹ̀ tá a sì tan rédíò wa na kò sí aburú ń bẹ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ túmọ̀ rẹ̀ torí pé tàdá bòrò afẹ́kọ́ mọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe tàdá bòrò ìyẹn pé tó fẹ́ máa ronú sí ti ń kà èèyàn ò lè gbé èèyàn ò lè kẹrin méjì bọ́ná lẹ́ẹ̀kan náà èèyàn ò lè máa gbọ́ wáàsí kó tún sọ pé òun ka Quran sọ ẹlẹ́ẹ̀kejì tún ni wípé tá a bá tún wá ń kà á lára àwọn ẹ̀kọ́ tá a gbọ́rọ̀ kíyèsí náà ni wípé tá a bá ń ka Quran sókè ibi tó bá wà táriwo bá wà ń bẹ̀ sọ a gbọ́dọ̀ kíyèsí ń bẹ̀ so a gbọ́dọ̀ lápẹẹrẹ ní ìsìn kéèyàn máa ka Quran kó ń ka Quran sókè káwọn èèyàn lè bá àmọ́ gbọ́ kán lè máa tẹ́tí gbọ́ àwọn tó wá ń kà á fún yìí ni gbọ́ yìí náà ń pariwo yìí eléyìí ò sí nínú ẹ̀kọ́ a gbọ́dọ̀ máa ka Quran níbi tí ariwo bá wà ṣùgbọ́n tó a bá wà níbì kan irú àwọn àsìkò yìí kí ara wà nínú mọ́sálásí ni kó mọ̀ wà so níbi tí gbogbo ẹ̀ tí ó dákẹ́ jẹ́jẹ́ eléyìí ni ẹ̀kọ́ kí ó nine four nine ibi tí a ni. zero zero zero nine four nine. Now. zero eight zero nine seven zero zero zero nine four nine. Now. Salaam alaikum. àwọn aleykum salam sula. naam kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. abdulhamid láti àkúrọ̀. naam. ọlọ́ba àlekọ́ jẹ̀gẹ́ pẹ́pà. ìgbàkùnà ẹ̀rọ. ẹ̀jọ̀ mo fẹ́ béèrè pé tó lẹ́tọ̀ọ́ kí rọ̀mọ́dọ́ bá ti bẹ̀rẹ̀ kẹ́ni tó níyàwó ńlé kó tó wá kó lọ sí kó wá sí para sìkìlú mọ́ṣáláṣí sí ìwọ̀gbọ̀ àwẹ̀ ìpolẹ̀ láì ní lọlé rárá. àti tó bá jẹ́ gbọ́gbá tó sínú yóò dọ̀rọ̀ rí. naam ẹ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé a gbọ́dọ̀ kíyè sára mùsùlùmí ò ju jẹ́ aláṣejù kò sì gbọ́dọ̀ jẹ́ aláṣe ètò gbogbo ìsúmọ́lọ́n tá a bá sì a gbọdọ fi pa ẹlòmíì lára sò tó bá jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ làwa ti wá wò wípé a ti ìtìkáàfù tiwa sò àkọ́kọ́ náà ń náà ni wa sallallahu alayhi wa ànábì máa ń ṣe ìtìkáf ní mẹ́wàá tó bá kàn nínú Ramadan bó tiẹ̀ ṣe pé nínú Ramadan ìṣesí ànábì máa ń yàtọ̀ sí ìjọsìn ọlọ́run ọba nípa pé ànábì máa ń múra sí ìjọsìn gan nínú ààwẹ̀ so mala yajtahid fi ghayrihi ní tó yẹ pé ànábì yẹn ṣe ní àwọn oṣù míì so nínú Ramadan máa ń yàtọ̀ tá a bá tún wá sọ nípa táàmù ìtìkáf ìyẹn tún wá máa ń tún yàtọ̀ yàtọ̀ sí àwọn one to twenty so tó ń túmọ̀ sí wípé ká wá kúrò nílé láti one títí di ọgbọ̀n ọjọ́ tó wá lè jẹun tí ó máa ní ìyàwó ní ọmọ lára ẹja jìnnà sílẹ̀ so ká gbìyànjú láti máa fararọ àwọn ará ilé wa náà láwọn táìmù yẹn so ṣùgbọ́n tó bá jẹ́ wípé a ó di ìparí Ramadan ní táìmù ìtìkáf aláǹfààní láti kóra ró fọlọ́run ọba kódà àwọn àsìkò yìí gan wọn fẹ́ ká máa ṣe wìndìnwìndìn pẹ̀lú obìnrin gan ká fi lè ṣe kò ń gẹ́ òru Laylatul Qadr almuhim òun náà ni wípé gbogbo ìgbìyànjú tá a bá fẹ́ ṣe ẹ má jẹ́ ká fi pa àwọn ará ilé wa lára tòtórí pé bẹ́ẹ̀ ṣe sọ yìí tó bá ti lọ mú lọ́wọ́ fún àwọn ará ilé eléyìí náà ó tún ti ní bákan nínú so ṣùgbọ́n ká gbìyànjú ká ṣe bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe yín tá a mọ̀ ní wípé nínú àwọn ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn òun lànẹ́bì máa ń fara gbolẹ̀ gan tí èyí ní kinní pẹ̀lú àwọn ará ilé rẹ̀ kódà yóò ní káwọn ará ilé òun náà káwọn náà máa ṣe ìjọsìn fún ọlọ́run ọba adahu wallahu ta'ala a'lam. insha Allah ta'ala àti lẹ́yìn ìpolówó àtún láǹfààní àti gba ìpè kan àbí méjì sí i àṣejù ká gbé rédíò mi ìtàdíjú fm ti wà òkè My kids love tasty snacks, but many snacks are not so good for them. That's why I love the new Milo Anna snacks. Hmm, we love it, Mom. yes. It's a delicious snack with the goodness of malt, milk, cocoa, and crunchy Niger grown maize containing calcium, iron, and fiber. So, pack Milo and his snacks in your lunchbox every day to help your kids refuel at break time and keep winning all day. Milo, energy to go further up. This Ramadan, enjoy golden penny semovita made from premium wheat and fortified with vitamins and minerals that keeps you nourished while fasting. Ramadan Mubarak from golden penny semovita, my soup's first choice. This Ramadan, enjoy golden penny semovita made from premium wheat and fortified with vitamins and minerals that keeps you nourished while fasting. Ramadan Mubarak from golden penny semovita, my soup's first choice. Mama, are you hungry. Yes, my Pekin. Oh, yeah, go change. Make you come chop. My children are my life, but I know say I need to eat well to do well. Since I discovered Maggie soya chunks, to add protein to my food Don't they easy. now mm. i know they worry whether them get protein for food because with Maggie soya chunks i can give them protein for food. protein every day for my family. gangan ìwọ tí ò ń gbọ́ mi jẹ́ kí n bi ẹ́ ní ìbéèrè kan kí ló ń fà ọ́ sẹ́yìn tí wàhálà iṣẹ́ rẹ ni ṣé ròǹgbà ẹ̀kọ́ rẹ ni àbí làálàá àti báyìí dọ́gba àbí bóyá ibùdó rẹ ló jìnnà sí àwọn àǹfààní pàtàkì kí ló ń fà ọ́ sẹ́yìn nítorí ẹnikẹ́ni bí ò bá jẹ́ ní ibikíbi o lè jẹ̀gbádùn ìpè àti íńtánẹ́ẹ̀tì tí ó jáfáfá láti gbé ìgbé ayé tí kò lódiwọ̀n láìsí ìfàsẹ́yìn pẹ̀lú Airtel 5G Smart Connect kàn sí sọ Airtel tó súnmọ́ fún ìgbé ayé tí kò lódiwọ̀n lónìí Airtel bí ro òun la. Dano Full Cream and Dano Cool Cow Evaporated Milk. Try it and taste the Dano difference. Let's go! Golden penny pasta, more reasons. More reasons to love. Golden penny pasta, what's your reason? What's your me what's your reason. My street spaghetti is rich in protein. Tell me what's your reason. It tastes great, it's full of good nutrition. Tell me what's your reason. Sloppy goodness, is twisted steady. Tell me what's your reason. Contains fiber, tasty macaroni. There are more reasons to love every plate of Golden Penny pasta. The delicious and nutritious choice enriched with protein and fiber for you and your loved ones. So, what's your reason? Golden Penny Pasta. Great taste, good nutrition. Maria alhamdulillah ramadan dé lọ́tún thirty two fm ramadan kò ìgbọ̀nà tún yọ. ìrọ̀lẹ́ ni ti ọdún twenty twenty five yìí o. four fifteen pm lójoojúmọ́ ni ìdíje yóò máa gbéra sọ ọmọ ọdún mẹ́jọ síbẹ̀ dógún eight to fifteen years ni ó láǹfààní àti kópa lórí rédíò thirty two fm ninety four point nine live and direct mondays to friday yàmọ̀ ní jùmọ̀ ńlá ṣèkágbá ọ̀sọ̀ọ̀sẹ̀ bí ìṣe wa. monday àkọ́kọ́ nínú oṣù ramadan fourteen forty six ni ìdíje thirty two fm ramadan quiz yóò gbéra sọ onírúurú ẹ̀bùn ló ti kúnlẹ̀ fáwọn olùdíje kí àwọn ọmọ yín tọ́jú orí wọn wà wà lọ́dún mẹ́jọ sí mẹ́ẹ̀ẹ́dógún kí wọ́n ṣàtìpè wọlé láti dáhùn béèrè bó ti tó àti bó ti yẹ lọ́rọ̀ bá bù ṣe. thirty two fm ramadan quiz twenty twenty five mashallah ọmọ mi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. wọ́n máa bàbá àtúrọ̀ṣẹ́. Hey, here's a question for you. What gets you out of bed in the morning? Is it the sunrise? The sound of your alarm? No. It's that dream, that drive, that unstoppable force inside you. And you know what fuels that drive? It's starting your day strong with the rich, creamy taste of Nescafe Original 3-in-1, carefully crafted from selected coffee beans. So, whatever your hustle, go from maybe or I can't to I can and I will. Nescafe Original 3-in-1. Start strong, finish strong. Ramadan, a season to feed the soul and mind. It is the season to share a helping hand in prayer and deeds, a season to share happiness. To put a smile on someone's face and food another stable. It's the time to share happiness with Golden Penny. Share happiness and nourish families with a range of Golden Penny food products. Ramadan Mubarak from Golden Penny. Golden Penny, home of good foods. Serving Happiness Nourishing Families. The holy month of Ramadan is upon us. As we embark on this journey, let's not forget to show love through sharing. This Ramadan, stay ahead with Dairy Power from Suhoor to Iftar. Join us every Monday to Friday as we explore the spiritual and physical benefits of the month, plus exciting recipes. Catch us on our YouTube page, Kolanda Dairy Nigeria, and on Dadinkowa farin wata, Sunna TV, Arewa TV and African Magic Hausa TV stations. Ramadan Mubarak from Hollandia. ká mi, wà ma fi wa Naam, alhamdulillah, wa salatu salamu ala rasulillah. Ah, Aláǹfààní láti gba ìpè kan sí kó tó di pé a lọ. so ibi tí a pè wá sí gẹ́gẹ́ bá a ṣe sọ zero seven zero five five zero zero zero nine four nine now. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. abdulai láti jẹ láṣà. now. now nípa eh, obìnrin tó ṣe menstruation lọ́wọ́ tó ṣe fún three days or four days or five days ẹ̀jẹ̀ láàrin ẹjọ́ tó ti tóbi ṣé yẹn tó lè bá aláwẹ̀ ọ́ kí ni. ẹni ṣó lè ṣe kí ni. solution tó lè ṣe láàrin rẹ̀ ṣé yóò lè fi bú aláwẹ̀ kó gbọ́ ní ìsinmi àti ní sáré ẹ̀jẹ̀ wa dáhùn. bisimilahi rahman rahim alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wọ́n ní ẹni tí obìnrin tí ó ń ṣe haid so tí ò nírun ǹjẹ́ tó bá di inú rọ̀mọ́dán yìí bóyá fi ọjọ́ mẹ́ta ló fi ń ṣe ṣó lè máa bọ́ọ̀yàn rárá o so ẹni tí ó bá obìnrin tí kò nírun tó ń ṣe haidu àwọn àsìkò tó bá fi ń ṣe haidu yìí yóò ka àwọn ọjọ́ yẹn gbèsè ní lọ́rùn so tó bá ní Ramadan bá ti lọ tán yóò padà dá àwọn ọjọ́ yẹn padà so ó ti mọ gbogbo obìnrin ló ti mọ ọjọ́ táwọn fi máa ń ṣe obìnrin míì àmọ́ fọjọ́ mẹ́ta ṣe obìnrin míì àmọ́ fi ọjọ́ márùn ṣe obìnrin àmọ́ míì àmọ́ lọ́jọ́ mẹ́fà méje so tó bá wá jẹ́ pé ọjọ́ méje òun leléyìí ń lò tó fi wá ṣe nǹkan yìí nǹkan àládà rẹ̀ yìí tí ò fi kírun bí ò ṣe kírun yẹn náà ni ò ṣe ní gbààwẹ̀ so àìwá gbààwẹ̀ rẹ̀ yẹn kì í ṣe wípé yóò wá máa bọ́ọ̀yàn ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá ti di ẹ̀yìn Ramadan yóò gbà padà ni àwọn tí ọ̀rọ̀ wá lórí pé ẹ ṣé wọ́n bọ́ọ̀yàn ni ẹni tí ò bá láǹfààní àti ò lágbára àti lè gbààwẹ̀ bóyá ń tá àìsàn mú àìsàn rẹ̀ sì ni kò dájú pé àìsàn yẹn lè lọ lára rẹ̀ so irú ẹni yìí òun ni yóò mọ bọ́ọ̀yàn àbí ẹni tó ti dàgbàlagbà arúgbó tó ti dàgbà so àbí ẹni tó ti ẹ̀jẹ̀ wípé nǹkan míì náà ló mú ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí ó sì bọ́ọ̀yàn náà kì í ṣe ìsinu àti sàárì o ẹyọ kan bẹ̀ ni tó bá jẹ́ pé ìsinu ni yóò mú yóò mú tó bá sì jẹ́ sàárì náà ni yóò mú òun náà ni yóò mú ẹyọ kan òun náà ni ṣùgbọ́n kókó ọ̀rọ̀ ni wípé obìnrin tí ń ṣe haid kò sí nínú ẹni tí wọ́n ní kó máa bọ́ọ̀yàn láti fàwẹ́lẹ̀ o yóò fà àwẹ̀ yẹn lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n yóò gbà padà lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán àbí Allah subhanahu wa ta'ala kí ó má ìgbaníjọsìn fún wa o àlẹ́ẹ̀kan sí àwọn àfáwà fadilatu Sheikh Sulaiman Muhammad al-Awwal amúbíyẹyà hafidhahumullah wa ra'ahum àwọn ni wọ́n ní kí a wá bá àwọn ọmọ ìyá sọ̀rọ̀ látara wípé àìṣe ọlọ́run ọba tó pọ̀ lọ́wọ́ tó bá dijọ́ mẹ́jọ á mọ̀ pàdé àwọn afáwà yìí àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kó sì gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. tó bá dé tètò tó kọ́ni lọ́gbọ́n orin àtàṣà àtàyè fẹ́ máa gbọ́ eré aládùn eré ìdárayá.